gbọ́ àbí àlàyé nípa mímu nǹkan lórí ìnàró àti ìjòkó ibi ògbómọ̀ ọ̀dí aláàrin lórí pé ní àsìkò òjíṣẹ́ ọlọ́ọ̀sọ́lọ́lá àríwọ̀sọ́là a máa jẹ nǹkan lórí ìrìn tí a sì máa mú lórí ìdúró ẹjẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí àlàyé nípa mímu nǹkan lórí ìnàró àti ìjòkó ikú الحمد لله ولي الصالحين والعبانين على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ṣe ní mùsùlùmí ọlọ́run kí mọ́ ní ọkàn rẹ̀ àkọ́kọ́ tí wọ́n kà ní àárọ̀ ọjọ́ ọjọ́ sátidé èyí tètè kúrò ní mọ́ṣáláṣí torí tó ń fẹ́ lọ síbì kan ṣáájú kí wáyò tó bẹ̀rẹ̀ táwọn wò pé wọ́n ti ka àdísì yẹn rí bí wọ́n ṣe fẹ́ jáde mọ́ṣáláṣí ni wọ́n rántí pé ó jọ èyí tá a ti kà tán èyí tá a ti kà sẹ́yìn ni àdísì èyí tá a ti kà sẹ́yìn ó ń sọ nípa àtànáfùsìlì náà àtànáfòs fìlè ìná ó ní kéèyàn ó máa mí sínú omi tí wọ́n bá fẹ́ mu inú gbáta ti fẹ́ mu ní kéèyàn máa ní èmi mú sí eléyìí wá fi ẹyọ kan kún ẹyọ kan yẹn ní nọ́fù ló fi kún ó ní kéèyàn máa fẹ́ atẹ́gùn pẹ̀lú ẹnu sínú omi nǹkan tí a fẹ́ fi mómi àpẹẹrẹ rẹ̀ ní tá a bá fẹ́ mu gàárì tí a bá fẹ́ mu gàárì ẹ̀rí pé tí a bá bu gàárì sínú omi nígbà míì tí gàárì yẹn bá jẹ́ èyí tó jóná tí wọ́n dín èyí tó jóná mọ́ àwọn dúdú kéékèèké ó wà ní orí ẹ̀yìn làwọn èyí tó jóná a ó fẹ́ yọ kúrò tàbí tó bá yẹ pé gàárì yẹn ẹ̀gẹ́ tí wọ́n fi ṣe nígbà tí wọ́n rin ó ní àwọn bí igi kéékèèké inú kò kúnná nígbà tí wọ́n rin ẹ̀gẹ́ yẹn yóò fẹ́ láwọn igi kéékèèké ní ojú tàbí tó wáyé káwọn ìdọ̀tí mi iná wà ń bẹ̀ á fẹ́ yọ nígbà tá a fẹ́ yọ yẹn á mọ̀ fẹnu fẹ́ àwọn ìdọ̀tí yẹn pé kò lè sọrú nǹkan yẹn ni àdìtì èyí tó kún mú àdìtì yẹn sọ pé fífi ẹnu fẹ́ atẹ́gùn sínú omi òfin pé tàbá fẹ́ yọ gààrí kò ní bá mu nínú súnà ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tàbá fẹ́ yọ omi gààrí nígbà tá a kù sí gààrí sínú omi èyí tó léfò tá a fẹ́ yọ kúrò yẹn àní fẹnufẹ́ bóyá ṣíbí tá a fẹ́ fi mú lálọ́ fi tì tàbí ọwọ́ láàfi tì tàbí a ó ṣe sùúrù tára fi yọ tààrí ọ̀pọ̀lọpọ̀ mo ṣe ń sọ̀rọ̀ ní ọ̀gá tí yóò bá fẹnu fẹ́ omi gàrí yẹn máa pọ̀ tó máa dànù torí mi náà ti fún gbẹ ni mo ti practicalize yẹn ni pé tí mo ti ṣe fúnra mi wò tí yóò bá fẹnu fẹ́ yóò rí pé omi téèyàn máa lò máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ní kì í ṣe pé gàrí yẹn gangan ni nǹkan tó fẹ́ mu bí kìí ṣe pé omi gàárì yẹn ló fẹ́ mu torí pé ó nífẹ̀ẹ́ sí nǹkan tó kàn kí gàárì yẹn kan yóò kódà rí pé lómi máa ń tọrọ omi gàárì mu jọ fún mi lómi gàárì ẹ̀ mu ni kódà ẹlòmíì tí wọ́n bá ti rí pé ó ń bọ̀ wọ́n máa ń gbé gàárì pamọ́ fún ni torí pé yóò wà mu omi gàárì yẹn tó tó wá lóun tọrọ omi gàárì gbogbo omi gàárì ní òmù tán gbàtẹ́yìn bá bu omi míì sí gàárì yẹn ò ní fẹ́ kan wọn lẹ́nu bó tilẹ̀ jẹ́ pé èyí tó bá mú ni pé kákùkù máa fún mú ká pé bàbá yìí tí ó jẹ́ káwà ọgbà aládàpá fúnyàn lómi gàrí mú ló ń bọ̀ yìí tàbá lè bá ọkàn wa lọ́kìtì ní ìyẹn tàbá lè bá jà agbógun ti ọkàn wa tó bá ti ń bọ̀ torí ti ẹ̀gbọ́n alẹ́ lọ́mọ pé pé bàbá a fẹ́ mú gàrí o tó bá jẹ́ pé Yorùbá ni bàbá yẹn kò ní wá mọ́ orí <laughs> wọ́n mọ̀ ó ṣe ẹ̀yẹ́ ṣe pé bàbá tó mú mi gà ṣùgbọ́n mọ̀ kàn fẹ́ fàyọ́ bẹ̀ ni pé láàdá là ń gbà yìí tábà ń fún ní omi gàárì láàdá là ń gbà yìí mo lè yé ń sọ̀rọ̀ iná nǹkan kan wá sí mi lẹ́nu ẹlòmíì ò ní à irun mú gan lè ṣẹ́ omi gàárì ẹ̀bùtẹ̀ bá mú irun mú yẹn á ṣẹ́ kò kọ̀rẹ́ẹ̀tì nínú ìṣẹ̀lẹ̀ Islam mùsùlùmí kì í ṣe abirunmú jẹ jógì ṣáṣù rárá irunmú mùsùlùmí kò gbọdọ̀ gùn jù Mm, torí ànábì sallallahu alaihi wasallam nínú ìgbà wa rẹ̀ oní kọ́sù ṣáàrìbù mm, wà fúléhà nínú mú ẹgé kò sọ pé ká fà ó ká gé irun ká fi irun gbọ́nlẹ̀ ṣùgbọ́n tí wọ́n sáà sọ́lá ẹni rírá mọ̀mọ́ fẹ́ atẹ́gùn sínú omi ẹlẹ́ẹ̀kejì ní oúnjẹ tá a fẹ́ jẹ fún àpẹẹrẹ bóyá ìrẹsì ó wá gbóná àti wá fi sí bí gbé sókè ẹ̀rì ní kẹ́lómi tó gbé sẹ́nu yóò àmọ́ fẹ́nu bẹ́ẹ̀ ìyẹn náà kò bá mu èyí tó bá mu ni pé káfí rẹ̀ sì yẹn lẹ́ bóyá ká nà fẹ́lẹ́fẹ́lẹ́ kó tètè tutù fún rẹ̀ ju ká fi ẹnu fẹ́ lọ a máa ṣẹlẹ̀ sí òkèlè bí àmàlà náà ṣùgbọ́n àwọn yẹn tó bá tiẹ̀ lọ ṣẹlẹ̀ sí àmàlà àmàlà téèyàn ó fẹ́nu fẹ́ ìka rẹ̀ náà ó ti bẹ̀ẹ́ jóná <laughs> so èyí tó bá mú ká nà fẹ́lẹ́fẹ́lẹ́ ó ń ṣẹlẹ̀ sí ògì ẹ̀kọ́ mímu ògì yẹn ló máa ń ṣẹlẹ̀ sí jù náà ṣíbí tí yóò máa fẹnu fẹ́ kò bá mu ní tí hadisi ti ọjọ́ sátidé tó kọjá ọjọ́ wáìn ìyẹn ni ó fi kún hadisi abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu ti Tirmidhi eléyìí ń sọ àti ṣàlàyé ní títò ní yìí sọ sẹ́yìn ohun tó ń sọ ni pé ah, hadithi àfáwà ibn umar radiyallahu ta'ala anihuma ti àdífì imamu tirimidi náà ni wípé nígbà ayé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ní kunna na'kulu ala ahdi rasulillahi sallallahu alaihi wasallam wa nahnu namshi àwa jẹ́ ẹni tó máa ń jẹun nígbà ayé ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tó ń rìn burúkú díẹ̀ a jẹ ẹni tó máa ń jẹun nígbà yá ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tó ń rìn wa nashrabu wà a máa ń mu lẹ́ni tó wà ní nàró ìyẹn tó wà ní dúró hadith yìí tó ń sọ fún wa ẹ kí n mú èyí tó àwọn àdéhùkà pé mo ti ṣàlàyé èyí tó tẹ̀lé òun sọ wípé ìyẹn Shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní ra'aytu Rasulallahi sallallahu alaihi wasallam yashrabu qa'iman wa qa'ida èmi rí ànábì sallallahu alaihi wa alihi wasallam lẹ́ni tó ń mu omi lórí ìnàró ìyẹn lórí ìdúró wa qa'ida àti ní orí ìjókòó ẹni tó ń mu omi ní orí ìnàró àti ní kíni àti ní orí ìjókòó ẹ sì rí i pé hadisi tí wọ́n ti kà sẹ́yìn wọ́n ní wọ́n rí ànábì sallallahu alaihi wa sallam níbi zamzam tó mu omi náà lẹ́yìn tó nàró ṣùgbọ́n hadisi kan wá wà níwájú ń bí tó sọ pé sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run sọ wípé la gbòrògbòdìyé faman nọ́ọ̀sìyà ẹni tí ó bá gbàgbé tó mú mi ní dúró wàlẹ̀yẹ tẹ́sìkè ó ń tàn kí muslim muslim ló gbà wá kò sí ìtakò rárá nínú àdéhùn yìí kò sí ìtakò tàbí àtakò nínú àwọn hadisi torí pẹ̀lú mi ọ̀rọ̀ ẹjá kúkú jókòó ti kùránì wọ́n sọ báyìí nínú àdíìsì míì wọ́n tó ṣe lè kò wọn torí pẹ́ nìyẹn ò lẹ́kọ̀ọ́ nípa àdíìsì torí àdíìsì ìmọ̀ rẹ̀ ló le jù nínú gbogbo ìmọ̀ ń kọ́ ìmọ̀ ní ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ ló le jù nínú àwọn ìmọ̀ ń kọ́ ẹ̀kọ́ Islam ní gbogbo àgbáńlá ayé gan wọ́n kéré jọjọ àwọn tó nímọ̀ nípa hadith ní gbogbo àgbáńlá ayé wọ́n kéré ẹ̀rí gan wá ń ka kùránì ilé wọn ka kùránì ilé wọn ká ìgbọ́ tó láti dọ̀rọ̀ hadith ọ̀rọ̀ ànábì ìwọ̀nba èèyàn ló lè dá sí òun ló máa ń fa wàhálà ń gbàgbé pé ẹni tí kò lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ òun náà fẹ́ lọ dá sí sọkúsọ ni ó máa sọ ọ̀rọ̀ hadith dàbí ọ̀rọ̀ math àti físíìsì láàrin gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ láyé ọ̀rọ̀ àdíìsì afẹ́ ilé fìwé ọ̀rọ̀ mathematics ìṣirò àti ọ̀rọ̀ physics ní gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ láyé ẹ̀rí pé gbàtẹ́yìn gan wà ní primary àti secondary school iṣẹ́ tí ẹ kórìíra jù tàbí tí ó ní lára jù ní math ẹ̀rọ̀ tí wọ́n ní sọ sọ́jẹ́tì mi ìbọ̀ tó wá ti di mi máàsì ẹlòmí ó gba window jáde ní ẹlòmí tó jẹ́ kémi mọ̀ ní pé ìṣirò lè mí kà ní yunifásitì I read industrial maths onímọ̀ṣe mo tún ti ń kọ́ ọmọ secondary school níṣirò báyìí ó ti lé lógún ọdún officially mo bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ secondary school ní mathematics láti 1999 so mo rí ìrírí nípa ẹ̀kọ́ yẹn gbàdí mo dẹ̀ wá yunifásitì náà mo rí ẹ̀kọ́ máàsì yẹn bó ṣe máa ń kán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóyé léyìn àti ọ̀gá tó ń kọ́ wa gan lẹ́kṣọ́rà ń gbà mí gan kì í yé wọn wọ́n ó kàn ha sórí wọ́n ó dálẹ̀ níbẹ̀ bá béèrè pé kí ló fà á tẹ́lẹ̀ bí nígbà wọn ẹ̀yin náà lọ gbé sórí bẹ́ẹ̀ kẹ̀ẹ̀dẹ̀ bá wa gbé kalẹ̀ ní ìdánwò kò lè yé kò yé àwọn náà ìdí tó fi rí bẹ́ẹ̀ torí pé ó ní àdìsí bẹ́ẹ̀ ó fẹ́ẹ̀ rí bẹ́yìn ó ní Umar bin Khattab radiyallahu ta'ala anhu ó ní sayati qawmun yujadilunakum fil Qur'an hmm? àwọn èèyàn kan wọ́n ó dì í tó bá yá wọ́n máa bá yín ṣe fanfà lórí ìtumọ̀ kùránì fàkùdú òǹbì súnà tó bá ti bá yín ṣe fanfà bóyá àyà kùránì kan wá wọ́n lọ ń tu nítùkùtù tàbí wọ́n ń tu ní ìbámu sí ìfẹ́ inú ara wọn tàbí wọ́n ń fi ìròrí ara wọn tú kùránì ànábì ní fàkùdú Umar bin Khattab ní fàkùdú òǹbì kò wọ́n lójú hadith ànábì ní kẹ́ ẹbí gbá wọn dànù ó ní kẹ́ ẹbí ṣàlàyé fún wọn pé ń tẹ́sọ yóò bá mú tánàbì sọ lórí tó sọ iní yóò sì lè mọ̀ yóò ṣọ́jọ́ṣọ́ ẹnìkan olè mọ́mí bí ẹni ó kú ódò ó ní fa'inna ashaba sunnani fa'inna ashaba sunnati a'lamu bi kitabillah nítorí àwọn tó nímọ̀ nípa súnà àwọn ló nímọ̀ jùlọ nípa tírà Ọlọ́run kìí ṣe Kùránì àyàtí ohun súnnẹ́tú àyà fàbúhà ó ní àṣìyìn tó wà ń bẹ̀ ní pé ṣẹ́rí súnnà yẹn ó ní àwọn yẹn lára láti ha ó ní wọ́n lára láti ṣọ́ súnnà so ìyá tó ń wa ìyá ahùn ló náà ṣọ́ra fún wọn ẹ sì rí pé ló ń ṣẹlẹ̀ láyé lónìí ẹlẹ́wọ́n ìdẹ́yìn ojú ó kò tì ní mo lọ lé kéwú mo jáde nílọrin kò rán súnà ó ti ẹ̀lé gbọ́yé ẹ̀kọ́ tó lọ kọ́ yẹn tó ní jáde lọ́rin yóò ó jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ dé mọ́ gbọ́ súnà yìí tó wá fẹ́ kọ ọ̀rọ̀ rẹ̀ dàbí lọ́ fún àpẹẹrẹ ó jáde secondary school ní A1 nínú literature in English ní Nàìjíríà ó ní A1 nínú English fúnra rẹ̀ ó ní A1 ní Islamic studies oní a1 nínú iṣẹ́ òmúrí gọ́ọ̀mẹ́ntì àwọn iṣẹ́ tí wọ́n máa ń lò láti gbàyàn sí ojúwá ní ìwà nù mars kò sọ ọ́ di lọ́yà kankan ọpọlọ ẹ lè pé o tó bá jáde o lè mọ́ sọ̀rọ̀ nípa àwọn ewì tí Shakespeare tó ké tàbí àwọn ìtàn olèrè orí ìtàgé ìlú tó kọ o lè mọ́ sọ̀rọ̀ nípa àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ewì wọn tí wọ́n kọ àwọn àpilẹ̀kọ wọn tí wọ́n kọ àwọn ìtàn tí wọ́n kọ àwọn ìtàn bí díòfagunwà àwọn díòfagunwà ẹwà dúró ìwé tó kọ ìrèké oníbùdó ògbójú ọdẹ ẹnu gbórún mọ́lẹ̀ fún igbó olódùmarè àdìtú olódùmarè àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tó kọ àwọn mẹ́yàtọ̀ sí ní gbogbo elégbèje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáà àwọn ìwé nìyẹn eh, jf ọdúnjọ ẹwọ àwọn tó kọ nínú aláwìyé ẹwọ tí adébísí aró wọn láwọn kọ nínú akọmọlédè yorùbá ẹtún àwọn ìwé èyí tí àwọn èèyàn bí àwọn oníràn kọ̀wé tèbó àti ti yorùbá àwọn chinua achebe isfola àti ẹ̀bẹ̀ lọ ní rísì ni wọ́n fi ń sọ ṣe àpẹtẹ̀yàn bá ń ṣàlàyé lítẹ́tọ̀ yẹn tẹ́yàn bá ń sọ àwọn ìtàn yẹn tẹ́yàn bá ń ka àwọn ewu yẹn tí ẹ bá lọ sínú ewì Yorùbá ti adéwájú adépọ̀jù ni ti túbọ̀sán ládàpọ̀ ni àbí ti ọ̀gá wọn tó ṣáájú wọn ti adébáyọ̀ falétí hmm? adébáyọ̀ falétí tí ẹ bá ka àwọn ewì rẹ̀ èèyàn lè máa ẹnu èèyàn lè dùn gbogbo àwọn kan àwọn èèyàn ó jókòó kọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n ni gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn jójọ mọ́rọ̀ òfin bẹ́ẹ̀ lọ̀rọ̀ kéèyàn lọ lè kéwú ọ̀gá lọ ka ìmú orin wá iná ìmú ọ̀rọ̀ ẹ̀dà ní ìgbà téèyàn kan kan ṣàlàyé àwọn ewì àwọn bàbá tó ti lọ yẹn tí bá máa ewì adébẹ̀yìn eh, adébáyọ̀ falẹ́ títí máa ń ka àwọn ewì ẹ̀kan bí ní ìsìn èèyàn lánàá tó kódà ẹ̀ ní kúrò ní àbáǹkà báǹkì lórí alágbára alé àti alágbára oko alágbára alé àti alágbára oko èyí tí adébáyọ̀ fálétí tó kọ tí bá kéwù yẹn sì tí mò ń ju ẹ̀ ní kúrò ń bí èèyàn lànà lẹ̀ gbàtà lágbára lé tó rò pé òun já lágbára tí wọ́n wá sọ fún tálágbára kan wà lókun tó ń gun ẹṣin ìgbà tó wá yá wà pé ẹṣin yóò yára tó kàn wá gbé ẹṣin yẹn ó gbé kọ́rùn ó wà ń pèsè sáré ni ó fẹsẹ̀ gbà tó dọ́dọ̀ ara oko òun sùn lọ́wọ́ ewì ló fi ké o ó ń sùn lọ́wọ́ ó lẹ́ pé mo ti ka àwọn ènìyàn kan sínú kíní gan sí ó ń sùn ó wá báyàwó ẹ̀ ìyàwó ẹ̀ wá ń kí wá ní ó wá ń sọ fún alágbára alé ẹ̀ pé kó jọ kó ràn lọ́wọ́ láti jí ọkọ òun ó fẹ́ jí ọkọ òun so bó làwọn ó ṣe jí wọ́n ní ọmọ odó làwọn ó fi jí pé ó fún alágbára alé ní odó kan ìyàwó rẹ̀ náà mú odó kan fún ní àwọn ò mọ̀ la odó yẹn mọ́ wọ́n fẹ́ jí alágbára tó pèrè lálágbára

Eh, àwọn ọdẹ ẹni tí ẹkùn tó pa tó pa ọdẹ kan jẹ lóko tó pa àgbẹ̀jẹ lóko tó wá mú ewu yẹn wá tó ń ṣàlàyé so irú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀bùpá ló fà ẹ̀kọ́ yọ nínú ẹ̀pẹ́ nítorí náà tí ìyẹn bá jẹ́ alágbára mọ́jọ́rẹ́ ẹ lójú ẹnìkan tún jura wọn lọ ẹ̀bùpá fẹ̀kọ́ jáde gbogbo yẹn ní sọ̀rọ̀ òfin ẹ̀sìn ọ̀rọ̀ làákàyè nìyẹn tí ìyẹn bá ti lọ́gbọ́n sí ló ṣe lè gbé jáde sọ̀rọ̀ súnà láìmọ̀rù ní súnà yẹn ní àwọn èèyàn lára láti kọ́ ti sọ látàyé àwọn àṣàbẹ̀ ni wọ́n ti sọ pé súnà yí o ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ òun tó ní bá ti jókòó kẹ́kọ̀ọ́ ẹ̀dógún lọ́rọ̀ kan ṣá ọ̀rọ̀ yẹn ò takora wọn tó wọ́n lánàá bí wọ́n mú mi nínà ró àbí ní dúró mi kan àbí rẹ̀ yẹ mú omi ní dúró láyà ṣọ̀rọ̀bánà áhàdùn kọ́ ìmà ẹnìkan kò gbọdọ̀ mú mi ní dúró kò nà róbà kò mọ́ mú mi rárá kò bá mi so ìgbà tí wọ́n ránà bí tó mú mi àkọ́kọ́ wọ́n rí ní zamzam ní maka ní omi sẹ́mìsẹ́mì nígbà yẹn zamzam yàtọ̀ sí bó ṣe rí ní ìsìn tó ṣe pé wọ́n ti fà á pẹ̀lú ọ̀pá tó ń gbé omi tamọ̀ sí pipe nínú káábà tó yẹn bá jókòó àwọn òpó òpó tó wà wájú kọ̀ọ̀kan ni wọ́n ti tún omi zamzam síwájú ẹ̀ tó bá níbi omi wàá dìde lọ mu mi ń bẹ̀ wọ́n tún fi ṣe àwọn ibùdó rẹ̀ tó yẹ pé ẹ̀rọ afami táàpù ń da omi rẹ̀ wọ́n kàn máa ń kọ́ ni pé kéèyàn má fi ṣàlà láwọn òkọ̀ sí pé kéèyàn ẹlòmínà fẹ́ lo ẹ̀mọ́ wòsàn kódà téèyàn bá lè lọ sáwọn apá abòmí Asia wọ́n máa tó kẹ́ẹ̀gì bí 50 litre 25 litre tí wọ́n máa rọ́ lọ kódà ojoojúmọ́ lẹ́ẹ̀rin tí wọ́n já máa rọ́ sáà bí àwọn lọ fi ń wẹ̀ wọn mú pé wò sàn ní azamzam liman shuribala omi zamzam ń ta bá torí rẹ̀ mú ní òṣìṣẹ́ fún bó bá ń tójú bá ń dùn tó bá ń mú torí pé ojú rẹ̀ ó le tó wá pé ìmọ̀ ló fẹ́ nílò mú mi zamzam ó mi mọ̀ náà ó bá lọ́mọ mú torí pé ó fẹ́ lówó ní ìdùgbò lọ́mọ mú àdámi nílé máa ṣe ìbàlà tó torí ẹ̀ mú ni àmọ́ kìí ṣàtọ́ lábá ń mú bí ogun gbogbo àwọn èèyàn ti mọ́ kàdé wa lọ́gbà sọ́ngìlẹ̀ ọ̀rún àwọn èèyàn ti mú omi zamzam tí wọ́n fi wẹ̀ náà tí káńsà lọ dáadáa káńsà parẹ́ mọ́ wọn lára wọn nígbà ayé ànábì yẹn ojú kan náà ní gbogbo àwọn alálàájì ẹ̀yìn náà rí pé láyé ìgbà kan níbi tó bá ti ń sọ òkú ní mọ́ka àwọn èèyàn máa ń kú mẹ́ gan tí wọ́n tó tẹ́yàn pa kó tó di pé ìjọba Saudi wá lọ ṣe àyè tó fẹ̀ tó jẹ́ pé wọ́n wá lọ ṣe bí ọ́fíà bí alájà bí yóò fẹ̀ tó ní ìran ti àjà yẹn yóò fẹ̀ tó di mẹ́wàá sókè kódà bí ìyẹn bá lówó lè gbé ẹlikópítà wọn gbé ẹgùn kì í lọ ju tiẹ̀ látòkè ẹlikópítà tó gbé ẹ padà so that tí are bá ti kún wọ́n tún darí àwọn èèyàn sí ètò tẹ̀lé síbẹ̀ bá tó ti kún tó fi wá rọrùn ju ti tẹ́lẹ̀ lọ so nígbà yẹn èèyàn bí wọ́n sọ èèyàn bí 200,000 wọ́n fẹ́ mú omi níbìkan ẹnìkan á lóun fẹ́ jókòó mú mi ń bẹ̀ tí a pé orí rẹ̀ ni wọ́n ti ní gbogbo wọ́n ti mú mi wọ́n tẹ̀pá ní èmi rí ní etí kàábà torí àwọn tó fẹ́ lá wọ́n fẹ́ tán òkúta aswad hajarul aswad òkúta dúdú yẹn ní ọmọ ẹ̀sùn ọlá mo rí ọkùnrin kan àtàrí àwọn èèyàn ló ń fẹsẹ̀ tọ̀ ló fi ń rìn kéé pé dẹ̀sí mo fojú ara mi rí ní kàbá ó fẹ́ mu omi yẹn wọ́n wá gbé sókè orí èèyàn báyìí tó ń dẹ̀yìn ló fi ẹsẹ̀ lé tó ń rìn kò rí ibi tí ó lè tẹ̀lẹ̀ ṣàgbé tó bá rí bọ́mọ̀ ẹ̀wọ̀n lè tẹ́pa mi rí bá wọn dùn pé mo fẹ́ lọ pọ́n òkúta kankan láà bá ti ń kọjá lọ tó bá wù ọlọ́run yóò gbé mi débẹ̀ kí n là ń lọ́nu torí pé kìí ṣe pé súnà ọ̀ràn yẹn dẹ́dẹ́gbẹ̀ẹ́ ní káfẹ́nu pọ́nlá tàbá délé àánàwọ́ sí wọn ò dẹ̀ ní ká pọ́nwọ́ yẹn látọ̀rẹ́ lómi tó bá náwọ́ sí yóò tún pọ́nlá kò sí lára súnà ìlú ah, ọwọ́ yẹn ti change nípa fẹ́ràn mérekù hmm, ó dàbí iyọ̀ lẹ́nu ẹlòmí tó kàn ẹ́ lẹ́nu mo rò pé à ń gbọ́ nǹkan tí mo ń ṣàlàyé so ànábì èèyàn ò lè jókòó yẹn náà ń pè ní dọ̀rúrọ̀ ìnira ni ẹ ò lè ṣe lànàbì wọ́n fi rí tó mú mi yẹn ní ìnàró níbẹ̀ yẹn sallallahu alaihi wa alihi wa sallam ẹgbẹ́ orí ẹṣin àbíràkúnmí àbóhìn gùn tó ń tráàmù irú ẹ̀ ní káwà nú mọ́tò lọ́dọ̀ tí wà ní ìsinṣẹ́ pé bá ṣe jókòó ní mọ́tò àgbàpá wà lórí ìjókòó àbí àbóríkí láwà orí ìjókòó láwà náà bẹ́ẹ̀ náà lẹ́ni tó wà lórí ẹṣin pọ̀ mọ́tò ń gbé wa rìn àbí ògbé wa rìn àkádà wọ́n mú mi bẹ́yẹn gbọ́dọ̀gbọ́dọ̀ yẹ́ èèyàn lè máa fẹsẹ̀ rìn náà lọ kó jẹ́ pé bùkátà béèrè kéèyàn mú mi yẹ bẹ́yẹn bó ṣe lọ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ní àjì gan fún rẹ̀ téèyàn bá ń lọ láti ibi mìíràn lọ sí ibi tí wọ́n ti lọ ń sọ òkú yẹn omi máa ń wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó bá mú mi yẹn ní rìn òkú bí ẹ̀dá olè míìsì àwọn èèyàn rẹ̀ ó sọnù nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so n tàbí yẹn sọ ni pé kìí ṣe ọ̀ràn yan dandan gbọ̀n ní omi múmu ní ìnàró láàkín mọ̀kúrò ṣùgbọ́n nǹkan tá a kọ ní tí ò bá wá sí ìdí kan pàtó tó lè mú wa mumi ní dúró tí wọ́n sọ fún wa ní pé ìjókòó ní ká ti mu omi yẹn irú ẹ̀ náà ní jíjẹ bóyá bí irú àwọn ẹ̀pà tá a sọ sẹ́nu tá a fi ń pa ó máa ń ṣẹlẹ̀ èèyàn lè fẹ́ lọ bá kinní kan èèyàn fẹ́ bá nǹkan yẹn lọ́nà èmi dẹ̀ ń pẹ́ ṣùgbọ́n pé bí àkàrà àbí mọ́sà nílọrin àbí bí pọpọ́ọ̀fù àbí bí bọ́ǹsì lèyìn ò rà sáré fi fẹ́nu tó yàn àbí lèyìn ò sáré máa jẹ lọ lọ àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n ń sọ fún wa so nítorí náà kìí ṣe pé takora wọn rárá àlàyé àwọn àbáàlù ti ṣàlàyé ti pẹ́ kìí ṣe àlàyé tó ní fúnra mi ṣe ń ṣe ní ìtù so a ní mú mi nínà rò nígbà tí ìgbàláàyè rẹ̀ bá wà ṣùgbọ́n tí ìgbàláàyè rẹ̀ ò bá sí ajẹ́ pé kò ní jẹ́ èèwọ̀ ní kíni ní àsìkò yìí wallahu ta'ala alam so àlàyé àwọn àdí tó tó tẹ̀lera wọn yẹn ní gíní abẹ́lọ́wọ̀n bá lè jọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa kí ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò sí bẹ́ẹ̀ nìkan kan ẹnìkan bẹ́ẹ̀ béèrè àlè ọ̀túnbá àlè ní ilẹ̀ ká وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم نعم عليكم السلام ṣe kí ni ṣẹ̀rí àṣọ nípa pé káfíìsì káfíìsì owó kí ni ṣẹ̀rí àṣọ nípa ìṣẹ́ kí ni ìjọmọ̀ fíìsì owó torí bẹ́ẹ̀ sọ pé káfíìsì yẹn mérò pé fíìsì irun báwọn obìnrin máa ń ṣe bọ̀ fún wọ́n ṣe ń fi sí owó pàpamọ́ sí ilé ìfowópamọ́ sí fún àwọn àsìkò uh-huh. bóyá bí ọmọ tuntun a fi owó pọ̀ sí àkáǹtì sí ìjẹ́ ilẹ̀ pé tó bá yí sí àṣìṣe àdámù. kò sí tó burú nínú fífi dúkìá pamọ́ kò sí ní tó burú nínú fífi dúkìá pamọ́ torí pé ara dúkìá náà wà ní owó kìí ṣe owó nìkan a lè fi wúrà gold tàbí òkúta ayébíye ní ètò lówó lórí a lè fi pamọ́ fúnra wa pé abẹ́ lò níjọ́ iwájú a lè fi pamọ́ fún ọmọ a lè fi pamọ́ fún aya àbí ẹnikẹ́ni sí nǹkan tó burú bẹ̀ láti fi nǹkan pamọ́ nù ṣẹ̀rẹ́ ìgbàláyé fún àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ṣùgbọ́n nínú nǹkan báyìí ò kí mẹ́rin wá fún kìí pé òṣẹ́ rí o ẹni tó bá ní àlè fipamọ́ ní ó mẹ́rin wípé ẹ má fipamọ́ torí pé ẹni tó lóúnjẹ nílé kìí ṣe oúnjẹ téyìn oúnjẹ tán níjọ́ kan náà là máa fi ilé abẹ́oní àwọn òtítì nǹkan pamọ́ náà ní so kò sẹ́rì tó sọ pé ká mọ́ fi nǹkan pamọ́ ṣùgbọ́n fíìsì tẹ́ sọ dẹ́pọ̀sìtì tẹ́yìn rò á gbé jáde bẹ̀ ni pé tó bá jẹ́ pé ilé ìfowópamọ́ gbàlódé táǹpè ní commercial bank lónìí la lọ fowó yẹn pamọ́ sí kinní kan máa ń gùn tí wọ́n ń pè ní èlé kódà wọ́n ó sì kọ iye tó máa gùn tí wọ́n pè ní percentage láṣẹ tí deposit wọ́n sọ percentage interest tó máa ní lórí ẹ̀ wọ́n sì kọ kalẹ̀ so ibi tí wàhálà tó wà nìyẹn mọ́tàgbẹ̀yẹn kàn fi pamọ́ tí ò sí pé bóyá èlé kan wà lórí rẹ̀ kò sí láìsí èlé tó wà lórí rẹ̀ ń gbé ìbéèrè ní pé níbo ni wọ́n ti rí ẹlòmínà ẹ̀ sì pé wọ́n fowó yẹn ṣòwò ní ẹ̀hà irú òwò wo ni wọ́n fi ṣe tó mọ̀ níta sì mọ̀ òwò tí wọ́n fi ta báǹkì ní sábà ṣe ń gbé wọ́n á tún yá wọn ní ìlówó èlé tí wọ́n wá sọ káwọn yẹn san yẹn owó rẹ̀ tí wọ́n lọ yá wọn ní ìyẹn èlé tí wọ́n san yẹn nínú èlé yẹn náà ni wọ́n ti ń fọwọ́ so ìdí nìyẹn tí òfin ní wọlé èyí tó bá mú jù ọlọ́run ló sì yé jùlọ e, ọlọ́run ló nímọ̀ jùlọ ó ní pé ká lọ fi owó yẹn ṣòwò ká lọ fi owó yẹn máa ṣòwò yóò lè máa ṣe gíní yóò lè máa lékún zakao ní jẹ́ torówó tàbí pàmọ́ náà zakao máa wọ́ lọ́dọọdún zaka yóò máa wọ́ ní ọdọọdún tó bá mú pé owó yẹn ká lọ mọ fi ṣòwò tàbí ká gbé fún àwọn ilé iṣẹ́ tó ń ṣòwò tó jẹ́ òwò ẹ̀tọ́ tàbí ẹni tó ń ṣòwò tó jẹ́ òwò ẹ̀tọ́ pẹ̀lú ìfẹnukò tàbí àjọsọ tó gúnmọ́ tàǹpé ní àgírímẹ́ǹtì lórí bí a ṣe máa pín èrè àti ojú owó nípa ẹ̀ ṣùgbọ́n tó wáyé tó agbé pamọ́ sílẹ̀ náà kì í ṣe wọ̀ bẹ́ẹ̀ pé apá kan lẹ́ta lè wòye sí gẹ́gẹ́ bá lọ fi sí báńkì ń kọ́ àti fi sí èlé tó wà lórí rẹ̀ yẹn ọ̀rọ̀ méjì ló wà nípa ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé a ò ní gba èlé yẹn owó wa la máa gbà pẹ̀lú ẹ̀rí wípé ọlọ́run ọba ṣe gbígba èlé rìbá ní èèwọ̀ ahẹ́lọ́lọ́hùn lè bẹ́yìí á wàhálà ọmọ rìbá ọlọ́run ṣe òwò lẹ́tọ̀ọ́ ó sì ṣe ilé léèwọ̀ ayà yẹn sọ wípé àwọn èèyàn kan nígbà tọ́lọ́run ṣe léèwọ̀ náà àlẹ̀rí na yàkùlú na rí bá àwọn tí ó ń jẹ owó èlé náà láyàkùmù tó bá dijọ́ ọ̀gbẹ̀ndé wọn ò ní dìde ńlá kàmà yàkùmù àyàfi gẹ́gẹ́ bí wọ́n ṣe dìde àwọn ènìyàn alẹ́dìyàtọ̀ ṣe ìtàn ìyàtọ̀ tó bá ti mú ṣe tọ́ mìíràn náà àyàfi bí àwọn tágàn náà ti kó ìjọba tí wọ́n lè tú sí ni àwọn tí a ṣe ìtàn tẹ́ṣù ti gbámú tó fọwọ́ bà fún jẹ́ dáadáa dáàlì gàbí àná ǹkọ̀ ọ̀lú eléèrí tẹ́ntorí pé tí wọ́n wà láyé pé ìnámàlẹ̀ àtò bá yá ìrìn 100,000 tó ní kó fún ẹni 50,000 lórí ẹ̀ or 20,000 ṣe bí business nínà ó lọ fowó ẹ̀ ṣòwò ní at least owó ẹ̀ tó fi ṣòwò yẹn lórí ọ̀yẹ́ kó fún wọn náà bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fi wọn ọlọ́run wá kó ọ̀rọ̀ yìí sí wọn lẹ́nu padà wà tó bá jówó ni ọlọ́run ṣe wò lẹ́tọ̀ọ́ wà á rọ màrí bàyí tẹ́yìn ń pè lówó kì í ṣe òwò èèwọ̀ ni so ẹ̀rí wọn ni ẹjọ́ fi ní à ah, nílò gba owó ilé orí ẹ̀ ọ̀rọ̀ kejì tó wá wá lórí ẹ̀ ni pé àwọn èlé mi máa pọ̀ kọjá kí ọkàn ó yọ̀ǹda rẹ̀ nígbà tí èèyàn bá ń gbẹ èlé bíi five million lórí owó nírú ọ̀dọ̀ tí wọ́n ń ṣé five million owó kékeré hmm? ta ni wọ́n sọ̀rọ̀ five million ẹlòmíì ti ẹ̀ lè yá wèrè ń bì tí wọ́n bá kọ́ fún five million naira gbọ́lẹ̀ tó bá mílíọ̀n náírà yẹn lọ́dọ̀ àwọn kan kì í ṣòwò ó kàn jẹ́ pé ṣàbí àṣẹ ìtàn ibi tó jẹ́ kí owó dúró sí ní ọkàn wa ìṣèlú kékeré tó ń ti pé bá mílíọ̀n kò ká sówó kò lè bùnyàn ní five hundred thousand naira kódà kò lè bùnyàn ní fifty thousand naira kódà five thousand naira kò lè fún yàn five hundred naira kò ní lè fún yàn yóò fọwọ́ tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀ débi pé tí 500,000 rẹ̀ tó bá bọ́ sí èèyàn lọ́wọ́ lọ́nà kan ó lè fi 5 million tí ó lè fún èèyàn yẹn wá owó yẹn àwọn kan wà bẹ́yẹn àwọn tí wọ́n lè fi 5 million wá 5,000 naira wọ́n gbé ọ lọ́kọ́ tó sì lórí 5,000 wọ́n ní bọ́wọ́ sí lè fún èèyàn ní 5,000 ṣùgbọ́n wọ́n lè fi 5 million naira wá 5,000 owó nìyẹn gbọ́dọ̀ gbé náà ẹ̀kọ́ ń sílẹ̀ lórí ṣe kòrónú sí owó yẹn gbọ́dọ̀ gbé processing ó wà ná five million yóò tún di five thousand níparí ẹni ẹ lè má wà ní five thousand náà Mo wà ní kó máa san fún díẹ̀ díẹ̀ àti kó lẹ̀ wọn oṣù kan that's good so ṣàìtọ́nù so tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ ni pé five million yẹn nírú bí owó ní tẹ́ bá wá ní ẹlòmíì ti ẹjú bẹ́ẹ̀ lọ mo kàn mọ́ wá fún àpẹẹrẹ so lápá kan náà àwọn afáwò wípé àwọn apá mi nínú àbáwò pé a lọ gba five million yẹn nítorí pé tá a bá lọ gba àwọn ilé ìfowópamọ́ ó tún máa lò fún aburú náà wọ́n tún máa yá àwọn èèyàn tàbí kí wọ́n lọ máa kó fáwọn iléeṣẹ́ ọtí nǹkan tí wọ́n tún máa lò àwọn tí ò pé àwa ò lọ gba owó yẹn a ó wà á ò ní ná fúnra wa torí pé owó èèwọ̀ ni ṣùgbọ́n a ó lọ fi ṣe nǹkan tó wúlò fún àwọn èèyàn ìyẹn pé sọ́dákọ̀ pé a lè fi ṣètọrẹ àánú lẹ́ni tí ò ní èròǹgbà ìgbà ládàá kankan lórí ẹ̀ nítorí pé owó yẹn jẹ́ owó tí è ṣe ẹ̀tọ́ kò sí ládàá tẹ̀yìn gbà lórí ẹ̀ wọ́n ní wọ́n wá ṣe tá à ń pè ní wọ́n ṣe tá à ń pè ní wọ́n ṣe tá à ń pè ní àkọ́kù ìtẹ̀kọ́lù àkọ́kù dọ̀rù ìyẹn gangan ti ẹ̀ ní mú wọ́n ṣe tá ń pè ní sàárì sádàn ní sàárì àti fitna sádàn sádùn ni wọ́n ṣe yẹn lómù nínú àkọ̀wájú ìkìyà yẹn ni pé wọ́n fi ti aburú míì tó tún lágbára wọ́n fi ti dánù sọmọ dẹ̀ àwọn èèyàn dẹ̀ wà bẹ́ẹ̀ olówó míì tó bá ń rú owó ilé owó rẹ̀ bóyá savings account ló ń lò five million lọ́wọ́ ọ̀nà nìkan tí yóò dá kó dáa wọ́n lè wo àwọn kankan ẹgẹ́gẹ́ yóò máa jẹ́ àǹfààní fáwọn ọ̀nà Allahu ta'ala alam nǹkan táwọn afá sọ lórí ẹni náà kò sí tó burú nínú ríra ṣíà ṣẹ́ríkà abínalẹ̀ sí tó burú nínú kíyàn ṣẹ̀rẹ́ ìyẹn ni ṣẹ̀rí ọ̀bọ̀ ọ̀wọ̀ ilé iṣẹ́ wo ló fẹ́ ra ṣí àti ṣe ilé iṣẹ́ tí wọ́n ti ń pọn kí ni àbílé iṣẹ́ tí wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ tàbílé iṣẹ́ tí wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ àti màálù papọ̀ wọ́n ń sin màálù wọ́n ń sin adìẹ wọ́n dẹ̀ ń sin ẹlẹ́dẹ̀ àbílé iṣẹ́ wípé wọ́n ń pọn ọtí wọ́n tún ń pọn ọtí ẹlẹ́rìn dòdò ẹmọdé soft drinks pọ̀npọ̀n àbílẹ̀ iṣẹ́ tí wọ́n ti ń ṣe mílíìkì tí wọ́n tún ti ń ṣe ògógóró papọ̀ so àwọn iléeṣẹ́ tó ràṣíà sì sí yóò jẹ́ àwọn iléeṣẹ́ tó ṣe pé òwò tí wọ́n ń ṣe jẹ́ òwò halal ó jẹ́ òwò ẹ̀tọ́ so kò sí nǹkan tó burú ní ṣíà gẹ́gẹ́ bí àwọn apá bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ wallahu ta'ala alam nínú bẹ́ẹ̀ وصلى الله على نبينا محمد wàlẹ̀ nǹkan tí mo rí tí ò ní fẹ́ mú ní dìbẹ́ńtọ̀ wọ́n gbé kan dìbẹ́ńtọ̀ ṣe ní ẹ̀kọ́ntọ́kẹ̀ àwọn ta ló ṣe áàkì bí commercial cost bí ẹjọ́ṣẹ̀ kọ́ǹsì ló lẹ́gbù wọ́n gbé kíní kan dìbẹ́ńtà òun náà fẹ́ dàbí iṣẹ́ àǹdìgbò yàtọ̀ tẹ́ bá ti rà á ẹ gbowó níparí ọdún iléeṣẹ́ ń jèrè o iléeṣẹ́ yẹn jèrè o ẹ̀ṣẹ̀ ní ẹ̀gbọ́ kò bá ṣe rí àwọn torí pé tí lè ṣe ẹ̀bá tí ò bá jẹ́rì oúnbọ̀lẹ̀ ti fẹ́ rówó gbà ẹ̀tọ́ ti fi ìnira kún nira so ìyẹn ò bá mú ṣùgbọ́n ṣí ẹ̀sì ò bá mú wọlọ́ọ̀tẹ̀ láàárín ọ̀rọ̀ tẹ́sí ọtí mi mọ̀ ó dẹ̀ láwọn ìdí rẹpẹtẹ tí wọ́n fi sọ pé kò wọlé nínú ìṣẹ̀rí àti ẹ̀mọ̀ insurance lọ́nà tí wọ́n gbàgbé kalẹ̀ ṣùgbọ́n àwọn kan ti wá lọ jókòó pàápàá jùlọ àwọn iléeṣẹ́ adójútòfò Yorùbá mọ̀ pé insurance company àwọn elédè Yorùbá Yorùbá tí wọ́n wá fún ní adójútòfò iléeṣẹ́ adójútòfò wọ́n tún sí àwọn kan ti wá wò pé inú àwọn iléeṣẹ́ wọ̀nyẹn insurance company ni wọ́n gbà àwọn muslim ò bá wọn participate yẹn tó wọn ò bá wọn kópa wọ́n dẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kìí sọ̀rọ̀ ọmọ ti mílọ́níà bílọ́níà ní wọn bó làwọn ó ṣe rówó wọn wọn ni ó dá wọ́n wá lọ wá àwọn àfá mùsùlùmí àbáwọn sílẹ̀ ẹ bá wa ronú ọ̀nà tàbí bá wa gbé ètò adójútòfò yìí kalẹ̀ tí ó fi bá ti ṣẹ̀rí àyẹ̀mú wọn lọ́pẹ̀ ní takaful wọ́n ní àdìgbé ti ìṣọ́ránsì ṣẹ̀rí alẹ́ nítorí pé wọ́n fẹ́ káwọn mùsùlùmí ó bá wọn kó báwọn ká owó ọwọ́ àwọn mùsùlùmí yà àti ìrìgbà ìjà àrígbà mọ̀rọ̀fódì tó à lè sọ̀rọ̀ tàkà fúlù ń sí o tó tẹ́wà bí wípé kí n ṣàlàyé ẹ̀ ṣé wà bá mú ṣàlàyé kankan sí torí pé ọ̀rọ̀ tó jágùn ìṣọ́rọ̀ ṣẹ́jú ká a sì ti lo 37 minutes 37 minutes Forty-seven seconds sọ̀rọ̀ tó ẹ jẹ́ ká dáadáa àwọn kan lọ fi iṣẹ́ sọ́lọ́ fún wa lágbọ̀ọ́yé ọ̀rẹ́ tó bá jọ́ mi lọ́rọ̀ bá dé bẹ́ẹ̀ àmà ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته